bọ́bá ṣe ń rúgbó wá ní Ìlọrin ni ó rúgbó wá ní Ọ̀yọ́ ni ó rúgbó wá ní Èkó kò ṣẹ̀ṣẹ̀ máa rúgbó wá bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn òbí tí wọ́n tí wọ́n dìde ogun sí ọmọ wọn nítorí pé ó fẹ́ máa ṣe súnà ìyàtọ̀ ń bẹ láàrin àwa mùsùlùmí o ìyàtọ̀ gbòòrò ní bẹ láàrin mùsùlùmí alùsúnà àti mùsùlùmí alùlìbídíà so ogun ni ọ̀rọ̀ yìí o nígbò sì ti jẹ́ ogun láàrin alùsùnà tálùbídíà alùsùnà kankan gbọ́dọ̀ yọra rẹ̀ lẹ́m̀bẹ́ o tọba yọra rẹ̀ lẹ́m̀bẹ́ so fẹ́ dùn alùbídíà ni ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì àgbọ́yé láàrin àwọn ọmọ àti àwọn àfáàlù súnà yìí òun ni ọkọlu àìgbọ́yé àìgbọ́ra ẹni yé láàrin àwọn òbí tí wọ́n jẹ́ alùbídíà àti àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ alùsúnà àwọn àfáà táwọn ọmọ ìrìn súnmọ́ wọ́n jọ gbọ́ra wọn yé lórí súnà ok àwọn òbí tí wọn ò gbọ́ súnà yìí wọ́n wá ṣe bí ẹni pé ohun táwọn ọmọ àwọn ń ṣe ò dáa wọ́n bíráǹdì ẹ̀ ó kọ ìsọnù tó sì já sí wípé nínú gbogbo ẹjọ́ tí wọ́n rò pátá kò sí kankan nínú wọn tó fi ìròyìn burúkú ròyìn ọmọ rẹ̀ pé ọmọ òun kì í gbọ́ràn ọmọ òun tó ń bá ránṣẹ́ kì í dáhùn kò sí yẹn ń bẹ̀. ọ̀wọ́ ohun tí wọ́n ń sọ ọ̀tá yọ pé wọ́n láwọn ò ní tẹ̀. ìjáàbù yẹn kìí sì ṣe ọ̀rọ̀ torí pé àwọn náà ń wọ ìjáàbù ànírú ìjáàbù tẹ̀ ń lò kọ́ ni ìjáàbù táwọn ọmọ ìfẹ́ máa lò ó. ń lo ìjáàbù ìsọnù ìjáàbù oníbídíà àwọn ọmọ fẹ́ máa lo ìjáàbù onísúnnà ìjáàbù sí òní mẹ́jẹ̀mú ni. ṣé ìjáàbò ní mẹ́jẹ̀mú ní kámọ̀tẹ̀ sì wá sọ wípé ẹ̀ wulẹ̀ tí ìjà sí ìjáàbù kìmọ́rù lẹ̀ ń jà sí tá a bá fẹ́ lo ìjáàbù ọ gbọ́dọ̀ kó ojú àtọwọ́ sínú sọ ẹ̀ wulẹ̀ tí ìdèdì ìjáàbù kìmọ́rù làwọn ọmọ ìwọ̀ kìmọ́rù gbàgẹ̀rẹ̀ sí ó yẹ kíyà yóò dìde nà rò pé ẹ wò mí dáadáa ẹ bá rí ibi tí kìmọ́rù ẹ̀ dé táwọn ọmọ ìbádìde náà rò ẹ̀bá mọ̀ pé kìmọ́ọ̀rù tí wọn kìmọ́ọ̀rù tó kanlẹ̀ ní wọn kò ogun láàrin alùbídíà àti alùsúnà o ni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kókó kẹta ọ̀rọ̀ ìgbéyàwó ẹnukun ọ̀rọ̀ náà láàrin wọn ìyá ọ̀kan sọ pé ẹni tọ́mọ òun mú wálé oníṣòkòtò sọfẹ́sọfẹ́ ni onísàlámù àlékún ni ìyá ìkejì náà sọ bẹ́ẹ̀ so ìyá ìkejì yìí ìyá m ìyá mi òun ti wá rí àǹfààní lò láti fa ọmọ rẹ̀ fún ẹni tọ́mọ ní òun ò nífẹ̀ẹ́ sí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dá sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run ó yẹ kẹ́ ẹ rántí ìpìlẹ̀ ìgbéyàwó nínú Islam ìpìlẹ̀ ìgbéyàwó nínú Islam rèé o torí lómi gan tiẹ̀ ń pèrè láàfáà gan náà ni ohun tí ń jẹ́ àfáà lórí kò fẹ́ yé wa mọ́ tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ èké stọ́ọ̀dì báyìí kẹlòmí ò tìtì ọ̀rọ̀ àlùwàlà kó tìtì ọ̀rọ̀ àwẹ̀ kó tìtì ọ̀rọ̀ ìrun àmọ̀sá àfáà tọ́lọ̀ bá ti wá di a case study ìgbà náà lẹ́yà mọ̀ wípé kí àlàáfà wa tún sọ lẹ́nu torí ọlọ́run kí ọ̀rọ̀ márẹ́jì kọ́ mọ̀ yé àwọn èèyàn débi pé kí wọ́n mọ̀ sọ wípé ẹ̀yin alùsùn náà ẹ má ja ọmọ gbà mọ́ wọn lọ́wọ́ má ẹ má gbọ́ ọmọ mọ́bí ẹ̀ lọ́wọ́ mọ́ nítorí ọ̀rọ̀ márẹ́ẹ̀jì ibo làáfàá yẹn ti rí ẹ̀rí tó sọ̀hún ẹ jẹ́ kémi ò yín létí tí a máa ń fihàn láǹfààní ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ ìgbéyàwó ni pé ọmọ ní òbí ní yé dáadáa ọmọ ní ọmọ tó òbí náà ní kíni òbí náà ní ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ tí ẹ̀sìn fún ọmọ àrídọ̀ àrídọ̀ ìyọnú ni o ìyọnú ni o wàlá ìyọnú ni ìgbéyàwó tá a bá ṣe àbúkọ níta lọ jókòó náà ìgbéyàwó tá a bá ṣe fún ọmọ wa tọ́mọ òyọ́nú sí ẹni tí a ní kó fẹ́ kìí ṣe ìgbéyàwó inú Islam bí fẹ́fẹ́ ẹni tí ó yọ́nú sí ẹni lò mí náà fẹ́fẹ́ tó yọ́nú sí ẹni lò ẹ wá fi tipátipá fi mí fún ẹni tí ẹ̀yin fẹ́ kílẹ̀ rí yín nú ẹ̀sìn kí ni a fẹ́ pè ní ẹ̀rí yín nínú ẹ̀sìn. ẹfún kí ni fọ́nù jẹ ẹ̀sìn ẹfún kí ni fọ́nù jẹ ẹ̀sìn sínú ilé. kí ni a fẹ́ pè ní ẹ̀rí yín nínú ẹ̀sìn náà lójú ayé òjì sí Allah sallallahu alaihi bàbá kan fi tipátipá fi ọmọ ẹ̀ lọ́kọ ọmọ ìwà bá nàbì ó sì rìpọ́tù bàbá rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ànábì ní yìgì yẹn ṣe yìgì mọ́ àyàfi tó bá yọnu sí ọmọbìnrin wa sọ wípé mo padà ti yọnu sí ṣùgbọ́n torí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa mo fẹ́ kí wọ́n mọ̀ dájọ́ tí bàbá mi ṣe pé kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá ẹ lọ mọ̀ wọn ara yín ẹ lọ rẹ̀ mọ̀ wọn ara yín ẹ lè di ọmọ yín ń pa lórí ta ni ó fẹ́ ẹ lè jọmọ yín pa o lè bá dámọ̀ràn ni pé àáfàá làgbájá ó sì dá o tó bá ní òun láìkì kò láìkì náà nìyẹn ẹ lè parọ́ wà fún ni. ẹ lépa àrọwà fún ní tí gbogbo àrọwà yóò bá ti wọlé ẹ gbọ́dọ̀ ẹnfọọsì ẹ ẹ gbọ́dọ̀ ẹnfọọsì àrọwà yìí lórí rẹ̀ ṣé ìtọmọ yín ní nìyẹn o ní ti ẹ̀yin òbí ṣé ti yín ṣé ètí yín ọpẹta o ọlàtàbọgí o bóyá ọgbọrí ọwà gbọ́ láàárọ̀ yìí a ní ọmọ gbọ́dọ̀ fẹ́ ẹni tó ṣe kíni ẹni tó yọnu sí ẹ̀yin òbí ṣèèfì yìí ni pé ẹ yọ̀ǹda ọmọ náà fẹ́ ẹni tó yọnu sí láti fẹ́ tọ́ba kàn pé kò tẹ́yìn lọ́rùn ẹ̀ ni ẹ̀ ni jẹ́ ẹgbọ́túmọ̀ tí mo wíyé sẹ́gbọ́túmọ̀ ẹ̀yẹ́ òbí tó tóbi ní lórí ọmọbìnrin rẹ̀ òun ni pé sẹ́nitọ́ fẹ́fẹ́ rè mo yọ̀ǹda mo yọ̀ǹda rẹ fún ojú kanu ojú kejì sẹ́nitọ́ fẹ́fẹ́ rè èmi ò yọ̀ǹda o tọ́ọ̀ ti yọ̀ǹda tọ́ọ̀ ti yọ̀ǹda ẹni tó mọ fẹ́fẹ́ yọwọ́ kílàǹkó ẹ̀kú mẹ́lùkù ẹ̀sìn ní kò yọwọ́ kílàǹkó rẹ kò yọkù ń bẹ̀ ni bí àpèjúwe ọlọ́run mẹ́jà sí mọ bí o mẹ́jẹ̀ kí àwọn ọmọ wa ó kẹ́yìn sí bí tá a bá kọjú sí nínú súnà o ṣùgbọ́n gbà míì ọlọ́run lè gbé àdánwò wá. tọ́lá bá ti gbádọ̀wọ́ wà ẹ̀sìn náà ló fi yanjú ẹ̀ àzúmù pé àáfàá súnà kan bí ọmọ nígbà tọmọ rẹ̀ ó wà mú ọkọ̀ wálé ọwá lọ mú ògbólógbò ń bí díà ọlọ́mú wá tàbí ọlọ́mú pé ó sì sá gbogbo ògbìyànjú pé kọ́mọ̀fẹ́ yà má fòun bí díà mọ̀fẹ́ kẹfẹ́ rí ọmọ ṣàyàrí pé rárá àní ẹni tóun ọba kún tòun rèé o kílẹ̀ sí sọ pé kó o ṣe ẹ̀sìn ò sọ fún ọ pé kó o fi tipátipá mú ọmọ yẹn láti fi fẹ́ ẹlòmíì tí wọ́n fẹ́ òtẹ́sì sọ ni wípé tí ọba ti gbọ́rọ̀ sí ọ lẹ́nu fìílẹ̀ fìílẹ̀ lẹ́sìn wí òfin ẹ̀sìn ó ní òfìlẹ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà ó ní òfìlẹ̀ ọmọ tó ti di major tó ti kó minor tó ti àbọ̀ fún eighteen years ó ti ní freedom ẹrù ọ̀rọ̀ yìí dáadáa ẹ mẹ́sàbòsí máa o ò lè fi ọmọ rẹ fún ẹni tí ò fẹ́ ok òun wá lọ mẹ́nìkan wá ìwọ náà wá fara mọ́ the best n tó lè ṣe ni pé parọ́wà fún tí gbogbo àrọwà rẹ ò bá wọlé ọ̀dà o ọlọ́run ní yọ̀ǹda fún ọ ọlọ́run tó ní kí n yọ̀ǹda ọlọ́run ní kí n yọ̀ǹda rẹ fún ọkọ tó bá fẹ́ fẹ́ ọlọ́run tó wá ní kí n yọ̀ǹda rẹ̀ ń ó ní ẹni tó gbọ́dọ̀ fẹ́ ó gbọ́dọ̀ jẹ́rú èèyàn báyìí ìwọ wá lọ rèé mú ìdàkejì wá èmi ò ní lọ́wọ́ sí i o ọmọ yẹn àfáìní wé rẹ̀ yóò fáìní kí ni o yóò fáìní wé rẹ̀ tọ́bàdọ́jọ́ wájú, kò ní sọ pé wọ́n ló fi òun ní ọkọ torí pé tọ́ bá fìtìjú kárùn tó fà lé kèfèrí lọ́wọ́ ó ti jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run ó ti jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run nìyẹn o so ìyìn tí ìgbàláyè wà fún wa mọ ní orílẹ̀-èdè wa ó ní wípé ọ̀rà fi so irú ẹ̀yin òbí yìí a ti gbà pé igun méjì ni wá báyìí igun ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́yìn gan bá fẹ́ tẹ̀lé òfin orílẹ̀-èdè nàìjíríà tẹ̀sí fẹ́ tẹ̀lé òfin ẹ̀sìn nígbà táwọn ọmọ yín sọ pé ẹni táwọn fẹ́ fẹ́ rè táwọn yọnu sí rè tẹ́sí rí pé kò bá ti yín lọ ẹ sì ti bá wọn sọ̀rọ̀ ń kọ̀kọ́ ẹ ti bá wọn sọ̀rọ̀ ní bàbá wọ́n ṣàtàkùn pé ẹni táwọn fẹ́ fẹ́ nìyẹn ọ̀dà o àìpọ́mọdé kọ́mọ̀dẹ́tẹ̀ tọba lè dá gbogbo o sẹ́ńtọ́ fẹ́ fẹ́ nù àjẹpé ẹ lọ máa yanjú ọ̀rọ̀ ara yín ọlọ́kàn àìṣe bẹ́ẹ̀ yín àìṣe bẹ́ẹ̀ yín ibi tọ́rọ̀ yín fẹ́ já sí ń padà sọ̀rọ̀ débẹ̀ màá padà sọ̀rọ̀ débẹ̀ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ bá ti nísinmi ẹ bá ti ṣe bẹ́ẹ̀ wọn ẹ bá ti gbúrú ọ̀rọ̀ yín lórí social media táwọn bá tiẹ̀ wá lọ fẹ́ ní tí wọ́n fẹ́ fẹ́ lọ́dọ̀ ara wọn tẹ́ máa wá kan fìtínà ń bẹ́ẹ̀ wọn ò ní sọ pé ẹ̀yin lẹ fa wọn fún un ìgbà náà lẹ́wà jèrè ọ̀rọ̀ lára wọn pé a sọ fún ọ ṣe bó ti tẹ̀sẹ̀ nu ara rẹ báyìí ẹ̀hẹ́n kò jù bá ń lọ ká lè mọ̀ pé provision tí ẹ̀sìn ṣe nìyẹn wípé tí ọmọ bá fẹ́ fẹ́ ẹni tí ó fẹ́ fẹ́ àmọ́ tóbi sọ pé òun ò fara mọ́ ìdí nìyẹn tí ẹ̀sìn fi sọ wípé kí kóòtù kó take over ìsoyìgì bẹ́ẹ̀ aga sí pé kò sí wàlíyù fún ọmọbìnrin yẹn nínú ẹbí ẹ̀ nìyẹn ẹ̀gbọ́rọ̀ mi yé ẹni tọ́mọ fẹ́ fẹ́ tó yọnu sí tóbi bá sọ pé òun fara mọ́ ohun tó kù ni wípé ìjọba ló kù jó sí kíni o tí ó so yigi mind you níwọ̀n ìgbà tí bàbá bá ti lóun ò fara mọ́ bóyá lẹ́ẹ̀fì rí ẹnìkan nu fámìlì bàbá rẹ̀ tí ó fara mọ́ wọ́n á support bàbá rẹ̀ ni ìdí ìrè tó fi ká sí pé àwa alùsúnnà tá a bá rí ọmọ tá a fẹ́ fẹ́ lọ́dọ̀ kèfèrí pọ́ńbélé tàbí lọ́dọ̀ mùnáfíkì àdínì àwọn alùbídíà tó dàbẹ́ ti ẹ̀lẹ́ ìfẹ́fẹ́ramọ́ ànígbà kódà kẹsọ kí ni o. bẹ́ẹ̀ faramọ́ ààtún nígbà tẹ́ẹ̀lé sóyigi fún wa fún wa in as ti jẹ́ alùbídíà tí bídíà yín sì jẹ́ bídíà tó yọ kò nú ẹ̀sìn bí kò máa dí bí kò jẹ́ mùrídìí sí ni bí kò jẹ́ mùrídìí sí báwọn ni. ìwọ kọ́ ni o qualify mọ́ láti fọmọ ńlọ́kọ so agasi pé ọ̀faramọ́ o ọ̀faramọ́ o is immaterial. so ẹ wo bọ́lá wọn bá ṣe pín ọ̀rọ̀ sí méjì báyìí nìsín ó fún ọmọ ní tiẹ̀ ó sì fún òbí ní tiẹ̀ ó sì fààyè náà wípé a lè jẹ nìkan ń pa láti fẹ́ ẹnìkan ẹnu pé ẹni tó bá fẹ́ kó fẹ́ tí ò ti fẹ́ ẹnu kó yọwọ́ tí ẹ ń bẹ̀ ní yọ́yọ́ tẹ̀yìn òbí bí ẹ̀yìn òbí mí tẹ́ ẹ kóra yín ni tẹ́ ẹ bá yọwọ́ kílà kó yín kó ń bẹ̀ wọ́ rọ́wọ́ wọn ò ní máa dákọ ẹbí yín lórí social media yín ò lè parẹ́ mọ́ kókó kẹta nìyẹn o kókó ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀sùn àìgbọ́ràn kò sí nínú kéèsì yẹn àwọn kan fẹ́ máa fi ẹ̀sùn kan àwọn ọmọbìnrin yẹn pé wọn ò gbọ́rọ̀ sóbì wọn lẹ́nu bẹ́ẹ̀ làwọn kan ń fẹ́ tún máa fẹ̀sùn kan àwọn àfáà súnà tí wọ́n wà ní ìcháàjì ọ̀rọ̀ yẹn wípé wọ́n ń jẹ wọ́n sí àwọn òbí wọn láti má gbọ́rọ̀ sí wọn lẹ́nu kò ṣẹlẹ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ní tó ṣẹlẹ̀ rèé látán átà látán átà lè màkàlùkín fi máa sì yàtì láìwà rọ̀sùlì kò sí ìtẹ̀lé àṣẹ ẹ̀dá kan níbi ń tọ́ bá ti yapa sí tọ́lóhun àti tògíṣẹ́ rẹ̀ ẹni yòówù orí ó jẹ́ kí ni já ìgbọràn òbí ní kó kúnlẹ̀ ọmọlòwò lè kúnlẹ̀ ànẹ́bì ló ṣe ìkúnlẹ̀ ní èèwọ̀ inú ànẹ́bí àti bàbá wa ta ni ó lóore jùlọ tíyàn máa tẹ̀lé ta lẹ́n tó yẹ kíyàn gbọ́rọ̀ sí lẹ́nu ànẹ́bí dúó sọ́tún òbí tiẹ̀ dúó sósì káàsùnmí pa ànẹ́bí dúó báyìí òkè káyìí mẹ́jì gbá ànẹ́bí dúó báyìí sọ́tún báyìí òbí tiẹ̀ dúó sósì ó sì lè yára ẹ méjì ó bọ́lá dúó síbì kan ìgbòlódò sí. Si sọbi tó dùn ó sí onídàájọ́ ní ti èmi o ní ti èmi o ibi tánàbì bá dúró sí ni màá dúró sí. ànàbí yùá ó lábìlì múmi nínà mí ní àǹfùsì yìí ayàkúrá nìyẹn ànàbí yù áúlá bìlìmùmìnín mí ní àǹfùsì yìí ànábì lóore ju èmi ara wa lọ síra wa ní ọjọ́ kan anebibi bí lere léèrè pé ta ni onífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo àwọn èèyàn ah, Umaru ni mo nífẹ̀ẹ́ síra mi o ha ah, nífẹ̀ẹ́ síra mi ànábì ní kò yẹ kó èmi ló yẹ kó o nífẹ̀ẹ́ sí ju ara rẹ gangan lọ èmi ló nífẹ̀ẹ́ sí ju àwọn òbí rẹ lọ èmi ló nífẹ̀ẹ́ sí ju àwọn ọmọ rẹ lọ èmi ló nífẹ̀ẹ́ sí ju àwọn ẹbí rẹ lọ èmi ló nífẹ̀ẹ́ sí ju gbogbo àwọn èèyàn lọ. ẹ wá ń fi ẹ̀sùn àìgbọràn kí ni jí àìgbọràn ẹ ti ẹ ti ẹ ti bà ẹ̀sùn jẹ́ kì í ṣẹ̀sùn àìgbọràn ànábì ló sọ pé láókùntù amira ahadan àyẹ́s dúdàlì ahadin la àmárùtìlì Maria à àǹtẹ́s dúdàlì zaújìhà ìbàjá sí pé mo láṣẹ láti pẹ nìkan láṣẹ wípé kó sàjádà fún ẹlòmíì yìí kọ́kọ́ tún bá òun kó lè yọ dáadáa ìbàjá sí pé mo mo mo wà nípò kí n pàṣẹ fẹ́ nìkan kó sàjádà fẹ́lòmíì ìyàwó ni ìbá pa láṣẹ kó sàjádà fún ọkọ rẹ̀ now sàgádà ń bẹ̀ yẹn sàgádà ìjọsìn ànábì ìfẹ́ sọ ni àbí ikini ìkíní ìkíní nínú àwọn tó ń túmọ̀ sí pé nítorí ibi sọ ni pé tí n bá láṣẹ ni láti pafe nìkan pé tó bá fẹ́ kí ẹnìkejì rẹ o kó máa wólẹ̀ fún ni o sórí kẹ́límà sùjúd ìdá ìdá ó tún lakọ̀ tó bá lò jẹ́nẹ́rálì báwọn ó kó gbogbo starting from initial títẹ̀ oko ruku, oko sinu, kó sínú ó tún wá kó ntọ́ ọmọ sí sùjúdù gangan ó tún kó sínú nǹkan mẹ́ta ni sùjúdù ń kó sínú oko kó títẹ̀ ọrùn ó kó sínú ó kó rírùkú ó kó sínú ó tún wá kó kíkúnlẹ̀ dídọ̀bálẹ̀ fíforí balẹ̀ gbogbo ẹ̀ ló kó sínú àlébìnrin tí ń bá wà nípò kí n pàṣẹ fẹ́nìkan kó sàjádà láti fi kí ẹlòmíì ni ìyàwó ní bá paláṣẹ bẹ́ẹ̀ kó sí bẹ́ẹ̀ fọkọ rẹ̀ orí òbí lẹ̀ orí ọmọ àti òbí orí ńlẹ̀ orí ọmọ sí àtọ̀gá orí ńlẹ̀ orí aráàlú àti ìjọba àti ìjòyè àtọba orí wọn ńlẹ̀ orí ara rẹ̀ àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ orí wọn ńlẹ̀ ẹ jẹ́ àmọ̀ wọn ara wa ká má sọ̀rọ̀ ọ̀daràn Allahu Akbar ẹnìkan bá ń lọ tú àdìsí kan wípé